من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الأثقى لا انقسام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما بفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل عقدة من لساني يفقه قولي ستر الله مسؤول علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم محيط بل هو قرآن مجيد لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته رمضان كريم رمضان كريم رمضان كريم يا قوم رياوة يا قوم رياوة الحمد لله

de a paa hɔn noba ne kɔsi yɛ pɛtɛ ture soso booro no nígbà tí ìpèsèrè inúbò mórí ọ̀nà kò sèrè ìhùn ní udiviọ ẹ̀wọ̀n ọ̀rẹ́ ẹ̀ńkátọ̀ akọ̀wíà inú kóró dìbíà ọ̀dọ̀ tó lónà mórí oṣooṣù èzò ọ̀dọ̀ náà òbòzọ́nà yóò sì ní ẹ̀yẹ̀ ní ìfúrí mi wọ́n zọ̀nà. onye omuli olwegu enyaananya obushozi zwa maami byenu kenyuhina asana ya? ebyo omuli ononyalagiririre onyahini ikunyaba abini ina omuli onobi inomemeya ogweba ikunyaba abini inomemeya mukwano onyahini ikunyaba abini inapi ajuano ɛne esi juwa no ɛne si di ni omuri ɔno ɔyi sanyi ɛnɛ omuri ɔno ɔyɛ ɛsaba anyi ɛnɛ ɔno na ɛnɛ zɛ ɛnyi nyɛ ɔya omuri ɔno ɔyɛ ɛsaba ɛfa yɛ ani nyɛ wonye amɛ ɛzɛ ɛba anyɔ ayɛ ani nyɛ ka nyɛ omuri ɔyɛ ɔmɛ anrɛ ya ɔya. omuli ono nimuletinywa e kawo nekewupemu obi ebakyera obi omuli ono ezamazalika omuli ono onyehe enyizutahi omuli ono enyumebera ezamahusekaye izo omuli ono ya agubika do ake ehuze kizo ezisaya ahawe omuri ọtọ na aha omuri ọmọtọ aha ụmụ wọn na ezebe kizo ya lọtị ọtọ mụ dị ka heru heru nye omuri agụkwụ mme omuri ọtọ na ni Omuri ogwe iraye omuli otumani e, ebebewuzeka erume amasi nye omuli yono aguko omuli odo omedumeni Omuri ono onore dovi di aha slatin tumuli ee Omuri ono oba ya abaha ikonyere oyi baya abaha nerere soyi riro iya ɛbɛn zaatan zaatan hɔnyara omuri ɔna ɔne hɔnyara genegene na ɔmɛmɛ yia amadɔ yɛ aba wɔbɔ omuri aka yɛ mmerɛ nka yi أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر أن الله يعلم ما في السماوات وما في الأرض ما يكون من نجوى فلا تطع إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا ثم ينبئهم بما عملوا يوم القيامة إن الله بكل شيء عليم ألم تر أن الله يعلم في السماوات وفي الأرض أمري

wala adna min dhalika wala akthar ebi wi hu na ta ina kama shawara son azna ba wala akthar ma ru e e e e ono no muri na ni son e ba ku no ni no e ku hin no bua hin e ku hin no bua fo ba ku juzalo no nan aba o ya ri ro ya umuri oka thumma bima amilu yawmal qiyamah omori kɔnɔ akenu beeru yɔrɔba ɔnɔ akenu beeru yɔrɔba ibeku ikiyama lele sɔmɔrɔba mɛ dɔnni o b'o sɔrɔ ka inna allaha bi kulli shayin alim omori kɔnɔ yɛrɛre ɔnɔ yɛrɛra bisabisabi piti ɔnɔ omori ɔnɔ ɔnɔ yɛrɛra bisabisabi piti abisa yɛ wa bi na ya o mɛ ero omori ɔya duwe duwe sikawa shofi na kaba kano me ava kano me yan omuri ojo ni wanu me yiro kene omuri ojo ni omuri ono ono bo onye ono bo ni pa kaba bo onye enyi se yo ni ja enyi se le do mo biba ono bo pa ono bo onye na yoyinyimu n'omuli yoyiboneka papa n'omuli boneka papa enyoyinyima yoyiboneka papa onomuli boneka papa oyibonyi onomuli bonyi enyoyinyima yo omuli onora onora botere man anyisa kukunyi wabiri mu omuli ibe botere mu n'omuli botere man enyoyika ha yoyibodere mu n'omuli botere man. di aṣáájú ẹ̀rẹ́ ṣe di nini ìrìkà inú ìrìkọ ka wà wọn ọ̀nyẹ́ ẹ̀rọ ẹ̀ka inú ìrìkọ náà ló ṣọ́húrẹ́ bẹ̀ẹ̀ bá àṣùṣe òhúrù wò ṣọ́húrẹ́ bẹ̀ẹ̀ ni jẹ́bi àdàmú kiri tuwa eka ọ̀nyi akókóso nyɛ ɔnyi afa ɔbɛrɛ mɛ ɔnyi osisi ɛni sɛ ɔyɛ bɛ ɔnyi hɔ bɛ ɔmɔli ɔbɛ ɔnyi ɛni sɛ ɔyɛ ɔdi dɛ akó mɛ ɛka wɔn ama ne ziri ka ɛka lɛ ɛta ɛra ɔnyi sɛ ɔyɛ bɛ ɔnyi hɔ bɛ ɛnyi wɔn ama siri tɔ n'ɔdɔ ɛka ɛna ɛsɛ na agbare ka ɔta amadede kɔɔta wɔn yɛ kake so agbare ka ɔta kɛkɛ ɔta ɛkò yi sɛ ɔkara ama ɔyɛ yi wɔn ayɛ wɔn ayɛ ka wɔn ayɛ wɔn ayɛ ka nam ɛhɛ ɔmori ɔnu yɛ wɔn ayɛ ɔmori ɔnu ɔbɛ sɛ ɔnu abɔ bare ka ama ɔdɛrɛ ɔyɛ bɔ dɛrɛ mɔ kɔ naa ne na o man daba yi kye a sula tuntum bi omuri ɔnɔ ɛdɛm ɛvaare ka ɛdɛ sɔ zɔre ka ɔyi ko nyɛ genegene ɔbɛ ni ɔnɔ yara ni ɔmɛ su ɔmɛ ta ɔdɔ naa kare omuri awore ya. òun náà ebe kúre ń bá ọkàrà omori òye wè rà. وأسروا قولكم أو اجهروا به إنه أليم بذات الصدور وأسروا قولكم أمري كاي سيئا نمتنا ولو يقول وتلنا كنا صلى فكاتا دو يمعقو واشا يلو أنا ما يدري ونركب ويكاو معنا كان tena yao aw ijharu bihi olóòlù bí wọ́n kàrí àwọn kẹ́hẹ́ ináwó alimun bí wọ́n ti sòdò omori ọkọ náà ẹ na náà ẹ dá ilé rẹ ẹ̀wọ́n náà elu wọn ọdún rẹ ọ̀nà omori ọkọ náà ẹ sẹ́yìn dáhùn bá yẹ kẹ́hùn tuntum ya na ya ní inú bò ma. ọ̀yíran òyíran inú wo mórí ọ̀nà ọ̀yà rírò mori mórí ọ̀nà asari sáré rírò ó mórí ọ̀nà àbẹ́sà sáré sí yàrá àbẹ́sà sáré sí jẹ́ tẹ̀rẹ̀ ọ̀dẹ́ni yẹn bẹ́ su inú mórí ọ̀nà àbàrẹ́ bá a nọ. Slot yọ̀ ntọ́ mórí ni. Ọ̀dọ́nà àbáṣẹ́ tẹ́tẹ́ inú mórí ọ̀nà àbàrẹ́ máa nọ. عمري سبحانه وتعالى أك هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم هو الأول عمري أنا أنا ظانين أنا وني بابا والآخر أنا ظدير من والظاهر أمري أنا أطهن والباطن أمري أنا أطهن wahuwa bɛ kulle sahin alim ɔmuri ɔmɔ rɛ ba yɛrɛ la abisasa yi pitin abisasa صلى الله عليه يعني وسلم هو الذي يصوركم في الحرام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم هو الذي يصوركم أولي أنا ما sọlá arahaami kẹfà yẹ ṣá ọ̀nà tọ́tọ̀rọ̀ etí ní ìyónyozi ọmọezeyi ọmọezeyi ọtọ̀tọ̀rọ̀ yìí lọ́tọ̀ tó mìíràn ni láà iláha iláhu ẹ̀yẹ iná ọ̀sán wọ́n kẹ́ ọmọrí ọ̀nà nyára gẹ́nẹ́gẹ́nẹ́ alaziz ọmọrí ọ̀nà ọmọ nù kátán lọ́wọ́ nrúbáyé tinú kátánì. alhakim onoye ọmeme emere ya ni omori ọ̀nà ọ̀nọ́yìn ni ọ̀rún ní bàbá màkà àìsàn nìkan yìí ẹ wò pé wọ́n rì ẹ wò tẹ wọ́n rì ẹ rì sọ́ọ̀rì ọ̀nùyàn jágò omuli onyo yara lwa kaka wa shapira so lwa si yo muri memeya ino memeya go abi wa si wa jago do ayo memeya awere ya ayo memeya la tudrikul absar wa huwa yudrikul absar igori onyo understand do muri igori onyo oba ayako kaka e omuri osho tek igori ire midere igori osho re juwan dere lọ́tọ̀ tó A rí iso àbí a sensory organs ìyàn ọ̀yọ́ A bìrà àbí ẹ̀gẹ́wọ̀gẹ́wọ̀ ọ̀ní àfihàn ìsà eléyìí rẹ́tẹ̀ ọ̀nù anáàfin ìwúrẹ́ yìí ọ̀nù anáàfin ìjàgbọ́ ọ̀nù ọmọ ọ̀sùn ọ̀kányẹ́sọ́dọ̀ yẹ ká àmàmẹ́bí ọ̀nù. ọrùn kọrọ inú iye òmòrì yìí ọrùn kọrọ inú ikò yẹ kẹyẹ àánú òmòrì mẹ. ẹni máa ma sọ náà dáàtú òmòrì ọ̀nà wọ̀tọ̀ òmòrì ọ̀nà ọ̀nà gọ́ọ̀yà kàrí àná. sọlọ́tì ọ̀tún òmòrì nìyí. ẹ̀rọ máa ṣe òmòrì ọ̀nà ọmọ ọ̀gá baasi mɔ mɔzari ɛzɛma si omuli mɔzari omuli ɔna ɔyɛ akɛbɛ abɛ ɔyɛ akɛbɛ bɛ abɛsɛ ɔsabi ɛyɛ sɛ yɛ akɛtɛ omuli ɔna silati ɔtɔ omuli yi ɔba náà yɛ ti nyɛ pɛ fani ɔba náà pɛ ɔyɔ. tozi ka yi ɛ ɔmɔ bɔ ká ɛ wɔ mɔ ya gbóòrò ya omori ɔmɔ ya kɛbɛ ba abisa fa mi ni ɛ nyi ya kɛta ɛ yɛ nyi sɛ yɛ bɛ ba omori ɔmɔ ebi mi diwa mi ka ebi mi diwa mbɔ obi mi ka ebi sa yɛ ni sa. ليس كمثله شيء وهو السميع البصير. أنا سامي يا كوموري ɛnyɛ sɛ yɛ anka omori omori ɔno ɔno awon akɔne aka no ɔno ere akɔne amen sɛn na abubakar radi allah anu a ose kai sosi yɛ omori yi sosi yɛ sula tuntun omori yi a ose ka sosi yɛ omori yi abubakar radi allah anu dɔka. عرفت ربي بربي ولولا ربي ما عرفت ربي omoriham mmiri esi ya omoriham omoriham ọrẹ mi kama ya ọnà ebe omori mere ya nzu ya omori siri ama dede ha ọyị dawa ha ọzọ ka yi umeme ba ya ipa akasa nso si ya ọjụ meme ya enyi ọ aka ka omori ya nzu ya omori omorihi ɔnwota ɔmɛkɔ n'ɔyɔn ɛhɛ ɔmɛmɛ ba yɛ sila tuntun tɔmɔ de ni. abubakar baka alhaji anil idiraki idirakun walbaaf fi dati lahi ishirak alhaji anil idirak idirakun wàá kumi ɔyẹ kumi kawaye sa kawaye kan ɔrɔ anyɔ ya n'awɔ silatu tomori wàhálà ayé kan yẹ wọ́n bò yẹ sá ɔnyɔ yɛ awɔ ɔyɛ ɔbɔ náà pa wọ́n ayé kan wọ́n bò mọ̀ sọ̀nà wọ́n bò mẹ́ ɔyɛ ɔyɛ awɔ wọ́n ayé kan wọ́n bò yẹ sọ̀nà wọ́n bò yẹ ɛ ɔyɛ awɔ wọn bá fi láti là ìṣirà kò ní ọ sùrù wọn náà kà yé ọmọdé ọmọ mi wọta gan ọmọ mi nana yà ṣírí kù ẹwọ náà ṣírí kù ọmọ wọn èdè kùtùrù mú rí àwọ diwọ esuru ẹmu a tọ wa tọ pépé ka yé ọmọ mi wọta ọmọ mi yà ṣírí kù àná náà wọ. wáwẹ̀ parce que ayiwu omori ilabe ilabe lọtí ntọ́ omori mi lọ́mọdé ọmọ ọ̀tá mi mi ju ẹ̀ wá wọ́n lọ́wọ́ lẹ́bi ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ọ̀hún. عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم هو الله أمري ọkọ na ọmọrí kẹ nọnọnọnọnọ wọ́n hẹ́kẹ́ ọlọ́wọ́ ni yánà gírígírí alàdé ilá ilá ìlàwó ẹ̀yìn ìlà àṣà amáwọ̀ hẹ́kẹ́ amáwọ̀ hẹ́wọ̀n ẹ̀wọ̀ na ọmọrí ọ̀nà alimọlọ́gáyì alimọlọ́gáyì bí wọ́n ṣahara ọmọrí kọ̀ náà ẹ̀fẹ́ tẹ́nu lọ́nà ẹ̀fẹ́ mọ́tò ẹ̀ àbísọ́ ní ẹ̀ ii ina han na abin omuri yɛ ahanye ɛna ewuri to yɛ ɔne yɛ yɛ omuri yɛ ditu masaba ni kɛ yɛ omuri alimul ghaibi ɔno yi dɛ n'ekum wɔ shahada dɔyɛ ɔno naani salatu ntomurin huwa rahman rahim ɔnɔ wɔn ayan ban ɔnɔ ma yan ban huwa allahu ladi la ilaha illahu. omuri ono bikonya nagenegene nejo ina sana weke omuri ono almalik omuri ono nobuhinoy ino yo ni ono biye de kono nya besab sab almalik yani malik kulli shay ono nya besab sab ono nya hen ono nyi daneku e ono no ni property na iri enya e, ta na iri no no nyi anko me kai e. waruka ki mota me opipia me ekeka me aga me awe me property àwọn no ní owó kí personal belongings ẹ̀rẹ́ àwọn. àbísù eré iná hẹ̀ kúrẹ́ bẹ̀rẹ̀ bá wọn mẹ́tẹ́ property òmòrí hàn. láwọn ẹ̀sọ́ yà wá láwọn ẹ̀sọ́ sọ pa. ọ̀nà yìí property kà á wọ̀ mèdè yà ọ̀mọ̀ mèdè yà ọ̀mọ̀ ẹ̀ nọ. mo ní àbábọ̀ ọ̀bá yà yìí. àbáyọ̀ lọ́yà àti property òmòrí hìí ni. kudus omuri ọ̀nà ọ̀nà ni wọn náà bọ́ ìjọsọ wọn náà bọ́ ìjọsọ àtàbọ̀ ìjẹ̀hán àsàlá omuri ọ̀nà ọ̀bọ̀ ìhà ni inú wọn náà ìhà ahọ́rẹ́ èdè ìtù yìí ìṣọ̀ ìhà inú wọn ni ìyẹn onye ahọ́rẹ́ almomin omuri ọ̀nà ọ̀nà ọ̀dọ́ ọ̀dẹ̀dẹ̀ ìdán ọ̀nà ọ̀dọ́ ọ̀dẹ̀dẹ̀ ìdán ẹ̀nà ọ̀dọ́ ọ̀dẹ̀dẹ̀ ìdán ọ̀dọ́ ntọ́ni ìdẹ̀dẹ̀ lọ́ọ̀kọ́ ntọ́ni ìdẹ̀dẹ̀ ìdán jòzí mọ̀ọ́jìzá ìtọ̀mọ́tọ̀ pọ̀ náà sí bẹ kọ̀hún bẹ́ẹ̀ níbẹ̀ dá ayẹ kẹyì ọ̀ntọ́ náà ọ̀dọ̀. Omúlò náà náà kú òhìzẹ̀ ìrà àlùmọ́mìn omúlò náà kú òhìzẹ̀ ìrà sọ́ọ̀kú òhìzẹ̀ ìrà ọ̀kà títà ni kókó omúlò ìnìní náà inú tó sí ọ̀rẹ́ lọ́dún kan bá sẹ̀ wá ọba àṣọ ọ̀bọ̀ àlùmọ́mìn omúlò náà almuhaimin omuri ono rẹ hẹri ninẹ ono rẹ hẹri ninẹ ọmọ yẹ hẹdọ yẹ ninẹ alaziz ọlọwọnu kẹtọ ọlọwọnu banyinu kẹtọ náà aljabar ono kyẹ tẹẹmu amutakabir omuri ọmọ ọmọ banyin ọmọ banyin ahọ ọmọ bisasa mi ọmọ mẹrẹ yi dẹ ẹyin sẹ. kyerɛ ɔwɔ vɛ dɛ ɔnyɛ nsutuma ne tɛhɛ alamɛdin ɛne larabawa ne merikyi almutakabir ezɔ eka ɛne larabawa elo yɛrɛ daka daka ba ne mutakabir ɔyɛ sɔ katɛn almutakabir ezɔ nana no ɛ omori ɔno ɔno banyin hu ne kabir أسأل ذلك زيادة الماء زيادة المبنى تدل على زيادة المعنى omuli ọmọ ọmọ banyin ọmọ ọhụrụ ọmọ ọkụsọbịsọbị ọmọ mere ebe enyi sẹtụ متكبر غضبان سبحان الله عما يشركون أنا نبا أمره أبو نمره أنا هنا شهنه أبو نمره أنا هنا مصابه كاره هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم هو الله أمري أنا بنون الخالق أنا شهيت لنا الخالق إذا بمعنى المقدر أنا شهيت لنا نمي إيه albariu ana amuna almusawiru ana amekiruna alkhaliq ana shahituna albariu ana amuna almusawir ana makiruna له الأسماء الحسنى أبير هدو زوزا أو مريه نوبي يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم ọmọdé ka yi àtisẹ́yìn ní sẹ́mu ọ̀rẹ́ tẹ̀sí bọ́lá àmọ́ nínú ẹ̀yọ́ ni wọ́n wọ́n máa zẹ́yìn hakim ọ̀nà ọmọdé ọ̀nà ọ̀nà wọn bá yẹn ọ̀nà àpìlẹ̀ ọ̀nà èrè yẹ ọ̀nà yẹ mẹ̀mẹ́ mẹ̀rẹ́ yá ni ọ̀nà àpìlẹ̀ èrè yẹ. èrè ọ̀ ikọ̀ ọmọdé yíyọ èrè rẹ̀ ẹ̀kọ́ ọ̀nà wáhúrẹ́ rẹ̀ kó ní kyakandó ọmọdé yìí kẹ́rì kyakandó ọmọdé yìí ọ̀nà salatu nto mori ni jaka ndo mori ọmọ ahẹ koraa koraa no mi adi yaba dẹ ki ọjọgbọ do ibẹ ni ki filosofa idẹ ani bira eh? yọ ẹn ọmọ yọrọ ta idẹ ani bira yọ. Euno Kiwai, yet a philosopher. A philosopher. Ibrahim Yesha. Ani wa ko jogbo. Ọmọ sì yín náà yẹ. Ọmọ nyọ́ yóò nílé abamanya yɛ na nye tuhu yi tɔ ɛne tuhu yi baa ne tɔ ɔnanya yɛ ɛne tuhu yi baa ɛne ne yɛ tɛ gɔdɔ ɛne tuhu yi ɛne tuhu yi baa ne tɔ do ne yɛ tɛ gɔdɔ daa sɛ kare gu ro kare bɔ yi fana fɛ. Sọlá tuntun mu rí mi. Àná ọ̀yẹ́sán náà experience isamara amayi ne yoni ne eri iri iri ọrọ mẹmẹ ọmọ akoko dọs dọyìn ní rẹ fani ọtẹ yẹ tẹ ní rẹ fani dọsọrẹ dọsi mọrẹ yie ami yẹ ọmọ ọmọ ẹbi de yìí mẹmẹmẹmẹ ọmọ mẹmí mẹmẹ ọmọ mẹmẹ bá yà ọrẹ yìí mọmọ yọ. sọlá tuntun rí mi. sọlá wà ọ̀rẹ́ pẹ̀lú philosopher ɛnna ɔba de ɛnna philosopher náà maa deeki philosopher ni france yɛn um, a french philosopher ɛnna ha nere rene gino rene gino ɔno di islam islam tó mo di mi. kura àwọn dɔwɔ di islam wɔn no na ɔka alkur'an ɔmo aka alkur'an ɛyiri ma alkur'an ne ka ho no ɛn ara nye yi wɔ wesika sɛ da twitwa nya ni jisu ɛno sɔ alhamdulilayi rabil alamin rahman rahim wani kɛmɛ ni yɛ nuu ɛkɔ akɔ ɛsɛ na ka ne agbẹ́tutu nyara ha ọsẹ kaafa mu ọlọsọ sa ẹdọ wuru ne n'ehu kẹrẹ ẹnyi kọm ẹnyi fún stọpì náà wọ́n di kọkọrọ àmà ẹnyi fún stọpì náà anyi ni kọm ayé ayé danyi ni danyi danyi fún stọpì danyi kola so agbẹ́tutu nyara ẹdọ wuru kẹrẹ ẹsẹ màlúù ma sọ káyà yà á kọ́ yà dókítà ego ẹ̀ tá ẹ̀ náà ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ajukehe yazo pantalon yazo wanana salatu yoto mulini ririkino makal qur'ani jozi oishoiye inan qira'ata tafakkurin wa tadabbur ọmọ aka ọba inete deero ni nani deero ni nitumani deesi zẹ ẹza inani. slatu tó mori nìyí. bẹ́ẹ̀ sì zẹ̀ ìzọ̀ iná ni rinejino ìjọ ọ̀rọ̀ṣọ́ quran kadọ́ra di islam slatu tó mori nìyí. ọ̀sì islam dọ́ wáyé sọ wáyé rẹ̀ hánà yẹn wá nìyí Abdul Wahid bin yahya Abdul Wahid ibn Yahya Abdulwahid anabuzi Yahya irinejino ọlọ́ba arífọ́ ọlọ́ba Abdulwahid bin Yahya ana France àti yẹn náà jẹ́ nìkan yìí wọ́n èso kawo ó kawo gòòrò wọ́n máa ń yẹ tẹ́ ha yẹ tẹ́ France ó kawo gòòrò ọ̀nyẹ tẹ́ ha yẹ tẹ́ France abọ́ ọ̀sẹ̀ kan yìí anta ika ne bɔ pɔn ne de ni philosopher no biara bɛɛ ki catholic men bɔɔbi dɔ kata to ne bɔ pa na ɛtɛtɛrɛ dɔ ɔrɛ wa philosopher ɛɛ e bɔ ba na ba tɛ ma kan ɔba yɛrɛ fɔ ne kɔ ɛtɛrɛ awo wɔ sɛ ka ye sɛmɛ kɔdu islam lɔka ọmọ àbàtọ́ nkùránì lónìí lónìí náà pòórò lónìí kàní iṣẹ́ tẹ̀rẹ̀ olóòrè lórí rẹsẹ̀ hẹ̀ takàndẹ̀yẹ̀yìn rẹsẹ̀ hẹ̀ mọ́mà àmà háhù ní orí yé ẹni rẹ̀ kíkà ẹ̀ bà nkùrán. ọkà pété kàndé rẹsẹ̀ hẹ̀ mọ́mà ẹni rẹ̀ náà háhù ní orí yé ọmọdé bíi ni tukọ̀ háhù ní orí yé ọ̀nà bà nkùrán sọ́kọ̀ ṣọ́ ni bí islam wọn ma láti ohun tó mú rí ni. rìnèdínà anúmẹ̀sì zẹ̀yìnrán bọ́kàl kọ́ránì dọ́gba ti islam nọ èsì zẹ̀yìnrán akọ́mọ̀ yẹ kí salman alfarisi rọ́bì allah ali àsàbọ̀ tó mú rí ọ̀nà akọ́mọ̀ yẹ kó sì zẹ̀yìnrán tó mú rí iṣẹ́ ọ̀gá salman alfarisi ana iran na ọbụ iranian na ọbụ ịsọdụ ya ka omuri ẹni ọbịran wọbụ ẹni hekiran salam fadis ịdọrọ bụ ọhụụ ni ịpa ananyị rụọ bụ ịpa nni na ananyị ke ẹ ẹ ịpa nni ọ na-esi ịpịra na ahekene bara omuri ya na naanị ẹ̀rọ na yẹn ara mi ní islam ọ̀sán ni wọ́n yẹ kàtọ́ mi dé kẹ́nẹ́dá o ọ̀sán ni wọ́n yẹ kàtọ́ mi dé kẹ́nẹ́dá ìwà ká mi mìíràn orí àìrọ ni o yà á jẹ́wọ́ ọ̀hún ẹ̀tẹ̀lẹ̀ ẹ̀ wà ìmọ̀ náà gẹ́rẹ́ ẹ̀ àgbẹ̀ka àwọn èrì rẹ̀ ipá ọ̀rọ̀ àmẹ́ká máa yẹ kẹ̀ anka ama mebira medo ya ori anka ama medo ya ori ama medo ori ku ọ ẹhọ ma na keka ma ọ bụ ere ni owó iṣẹ́ òmòrì yi ẹsẹ̀ ire ire ori ori ma nyẹ tẹ́ háì náà eba kani na omuli ono abuvetero libehoro muni tawhid libehoro muni nubuwat alhabibi muhammadi sallallahu alaihi wasallam anyama wani meka ɔno me se bɛ ase va kere ike na are nyama wani topic sɛ na ihoro wɔ ankere awɛ domi awaye na na nanya kaya yi kaci nan slatron to mori ne abizi ma na yana ogo shobori na yana ama ọrụ ha ọba adọyo ma ebe ahụ slatron to mori Aku me ya kesa lọm farisi o si zai zama ire ya heken na e e ma dɔka ayɔ ka ɛwusalman ɛwɔ ɛyà ti pinlɛ nɔnɔ kò múri yɛ nɔgɔnɔ asɔfɛ kɔmi o wéere ke ere ɛrɛ ma na ere mi wosɛ ɛrɛ kɔ awɛ kɔmɔ awa kó abisɛ nìkiri ɔyɛ la wasɛ yɔri ɛwusalman yɔri dira dáàbì tó jí ra. anada nkae kò mórí ẹ̀ nọ́wọ́ náà àmọ́ a mi tó jìra ẹ̀pẹ́rẹ́ fún dọ̀ọ́ nẹ́bẹ̀ ẹ̀ bá dọ̀ọ́kì rẹ̀ ó kà mí sàmà sàmà náà eme. ọ̀mẹ̀mẹ̀ àmẹ̀mẹ̀ ẹ̀nẹ́mẹ̀ irun náà nà ní àyẹ̀ká nàfà ọ̀mẹ̀mẹ̀ etí ìṣọ́ náà nà ọ̀mẹ̀mẹ̀ dee si omori hi dɛ da ayi nan ke ye ere ko bo omori hɛ nan n'olu bo omori hɛ nene dee si omori hi dɛ da ayi nan lọtun tó omori nini kóró dùn ló ń tó omori hi bá gẹrẹ ń kóró dùn omori sọ gẹrẹ ó ń tó omori domori sɔba domori sɔba diɛ mu nontó mori ɛkú mi hejira hori ma kaba ma bi na. do muri do shoze zo masha Allah jere aho jere ko kana lot is go ri صل الورى الخضراء والماء جارية وهذه الصهر والجبال الرواسية صل الروض مزدانا صل الزار والندى صل الليل والإسماء والطير شادية وصل هذه الأنسام والأرض والسماء وصل كل شيء تسمع الحمد سهريا فلو جن هذا الليل وامتد سرمدا فمن غير ربي يرجع الشبه ثانية ولو طاب هذا الماء في القاع لكم سوى الله يجريه ويجريه راوية ولو أن هذه الريح صارت وعاصرت أفي كونكم من يمسك الريح ناهية فلو سبب الله الهوى من الورى فمن غيره ياتي لنا بالحوايا إلهي يظل الناس في غي في غي ظلمهم وليس لهم إلا يا رب هاديا صلوات الخضراء هوسي سكا وهوسيك الوهة الخضراء تاري أنا تتفانسا إني كوتو hoose kene ma nime ene ma nime koya la ilaha illallah wal ma ajariya webi tenye nesi enyi enesi hinye nose enyi ene ma ne tona ruma nesi wa hadi sahari wal jibala rawasiya ete vansa ana betare wa mana huye hiwere ose ah. ɛne e ah. e ma no ɛwofa nsa pepɛɛ wɔgye ba la rawase a ata baa ɛnɛwuo bi yɛ kora ɛ anem ɛtɛbirɛ batabataba ose ɛwataba na ma ntetɛ ka ne ma dutɛ kokoroko nu yɛ pɛtɛ ɛne ma no to oh. ose sale rawda muzdanan

sẹ́lẹ̀ sáárà wẹ́ẹ́ ní tú òdòdó àìsàn àwọn náà ayé òdòdó níbi ayé ọ. láti ọ̀tọ́ mo rí nìyí. òdòdó yìí dògbò orí lòdà lọ́mọ ní tọ́ ẹ̀. ẹ̀yin bọ́ bọ́ ọ̀bù ẹ̀yin bọ́ bíbí ẹ̀yin bọ́ ọ̀kẹ́ àtẹ̀rẹ́ bèbè yìí ẹ̀yin bọ́. àwọn ẹ̀jẹ̀ yẹn ní rẹ̀ ní wọ́n tún mọ́ tó yẹ fi àṣùṣe ihò ọ̀rọ̀ kẹ́nẹ̀ wọ́n náà ìyí ìgbìyànjú yìí kò ó sì kí ló wọlé rẹ̀ ebebe inú na esi nyori hi inú mo rí yọ inú mo lórí yọ ọmọ azọ wàá ma nà ẹdẹ ẹnẹnẹ wàá yí mọtò ọyọ kò pọ ka yẹ eyi ọmọ mi yí dán ẹ wọlé anada ọba mọ sani bìrẹ ahẹ eguyori hi enye eguyori hi họọsẹ ẹnẹtọ náà ẹ bọ wọlé rẹ sálẹ lẹyìn ìràwọ ọmọ nílẹ ìràwọ ìràwọ mẹrẹ sọ yìí lọ. ɛnɛkɔ wɔn ɛsba eyi a wɔn ne dɛmɛ na maa ne dɛm ɛnɛ ne ezeke ɛnɛ ne ɛnɛkɔ wɔtɔ yɔhyade a wɔawo kinomi enowu a fɔnwere yi n'enyi kinomi eno ezeke ɛnɛkɔ wɔsɛn ha de la ansa ɔnene ɔnene ma ntete porogodo ano ɔba ayɔ ne ɛsopɔ ayɔ ne ɔwɔ ɛfɛ ɛnɛtɔ ɛnɛtɔ naa lọ́tí ohun tó mọ̀rí nìní. wàlá àbá wà sẹ́mà wàlá àbá wà sẹ́mà. ètè èsèsè ètè ìsọnù wà dé rẹsọ àná hóòsè kẹ́nẹ́ tó ètè ìsọnù èyẹ rẹsọ àná èyẹ tẹ́ iná nàá. zẹ́yìn ní sẹ́mà ìsọmọ ọ̀sẹ̀ kẹ́nẹ́ mà ní tó mà ẹ̀nà mà ní ká hẹ́rẹ́. وصل كل شيء تسمع الحمد صاريا àti sùnrù ẹ̀rẹ̀ ẹ̀rọ ṣe kẹ́ nẹ́tùnà ni ó máa wá bọ̀ ọ̀rọ̀ rẹ̀ gama ọ̀ máa náà yóò mórí yìí kó mórí kì í yọ. فلو جل هذا الليل وامتد سرمدا فمن غير ربي يرجع الصبح ثانية اتو هو دي ناجي ندو موري كسي اي كوكونين انا بي اصانا نيوشي انا نيوشي نيوشي وما بي مو موري انا ولو غاب هذا الماء في القاع هل لكم sí wàláhì ojúrí ìlú wa ìjírí ìhìrà wíyà omori ọ̀ mi yọ̀nà ìyọ̀n ní àdàbí ewu ọ̀bí bóhò ọ̀bí kànga omori ọ̀ kàkà ewu hinẹ́tẹ̀ ẹ̀nà ọ̀bí afẹ́mẹ́yẹ ń ṣinyi báyìí pẹ̀lú omori wù lọ́tọ̀ tó omori nìyí wọ́n ọ̀nà ha bí rihu sọ́ọ̀rọ̀ tó àṣọ́ra àfi kàwọ́nìkùn mọ̀nyẹ̀m sí kò rí ha náà híyà ayé mọ́m ayé mọ́m ọ̀ ɛnɛ bɛ ɛmɛ nyɔnba yi jɛ ɛnɛ bɛ ɛmɛ nyɔnba yi jɛ bɔ kaka ahima ala o jɛ aso kokoto do yɔ yɔ tɛ wa yɛ kusi ma ɛnɛ bɛ yi jɛ ɛnɛ bɛ amɛrika akɔso mɛ akɛlɛ wa yɛ amɛrɛ mi amɛnɛ mɛ yɛ sɛbo mɛ sikɔti o ntɔmɔ ni nini ee mahamadu kagbɛ kinu ajin ni ne fɛ sɔ abɛ ajin amɛrika akukuru kɔ ɔmɔ nu kata kirikiri slọ́kì ohun tó mọ̀ rí nìyí. فلو سلب الله الهواء من الورى فمن غيره يأتي لنا بالهوايا أيومي أسيتوه أمري أبدال نمري زاجة كايا فوقتو ẹnọbi ama asayọ náà ọdọ ní asẹtọ ayọ náà ọba alájẹ mímí kẹjọ báyìí yá sáná ayọ ọba jẹ mímí tẹ ẹhẹ wà fani ọlọrọ yesu e ba ama yaba yɛ pɛ ma de ɛyɛ sɛ ko nyɛ ɔno sɛ motɔ ɔvɔvi opipi ɔvɔvi pile ma nyɛ ɔni lɛ mɛmɔ ni eba yɛ ebe si yira إلهي يظل الناس في غي ظلمهم وليس لهم إلا كيا رب هاديا إلهي أمري يظل الناس في غي في غي ظلمهم أغني وعيه ee eh, ayami manini de yami mihuna ya fanini wala isala on illa ka ya rabbi hadi e wo mori e je me nyo so pare wo mori wa me nyo so le wo o me na wa so le zo abajiti bless you to to to zo no amen amen واشهد ان سيدنا وحبيبنا ونبينا محمدا عبد الله ورسوله عليه وسلم kama ba muhammad sallallahu alaihi wasallam onimisia ọdọri di ayi muhammad ọna wòye abdullah maa bi nenu ka ye ọri yi omori awi tó lebo ntó omori yi anibi ọbi ni ọna omori isa yọ bi anibi musa mẹrin ọtọtọ ọma anibi musa omori osima nabai muhammad sallallahu alaihi wasallam annabi ore ne ayamba ayamba nibi haruna do mori sima ya annabi ore ni oyido re dire ya na nibi dauda do re dire do mori sima ya annabi ore ni oyipani orun meba ore yi eh ama nibi sulaiman na me omori osima ya annabi ore ne isura nibi ayuba omori osima ya omori ọ̀sìn náà yẹra ẹ kò wá bọ́ kẹ́nẹ́ ayọ́pà nábàá muhammed sallasala ọ̀nà ọ̀nà kára abẹ́ pìtì omori bàbá kàkà yìí wọ́n máa sọ́nà kà ilà ramadanlélá omori kọ́nà ọ̀fọ̀ nábàá muhammed sallasala orí ọ̀bá yẹn bá yà abẹ́ pìtì àtẹ́sán wọn yọ̀ alam akẹ́kẹ́ alam àbísọ́nà ọ̀bẹ ní ìbò omori ọ̀gá alam kúlù ma sọ̀rọ̀ lọ́wọ́ fún wa ọ̀rẹ́ àbísàkàwé ni èèwọ̀ mọ́rí àlàmọ́ bẹ̀ díjọ́ mọ́ lọ́wọ́ bí àlàmì omori kọ́nà ọ̀tọ́ anábà muhammed sallam ramatan lil alami wọ́n yìí kàwá kìfà tẹ́ dọ́kà alhamdulilayi rabi alami omori àmọ́ bọ́ọ̀gì náà abẹ́ pìtì abẹ́ anáwó pìtì wọ́n ma ansalnaka illa rahmatan lil alami. ati wọn tó mori etu kawa ba ya mba ya piti abẹsẹ náà bẹ náà omori mba ya wa disa nọ nọ wọn tó mori sama ni sama ẹni malayika afa bọlọ lọ piti wọn tó mori ba ya mba ya abẹ ẹnene ba ni ọ̀dẹ̀sẹ̀ náà tó ẹ̀ ọ̀dẹ̀sẹ̀ náà tó ẹ̀ ọ̀n tó mú ríbà yàn báyìí wa wà má àfànàkà ẹ̀là rahmatulahi alami sọlọ́tì ọ̀n tó mú ríbà. àná tó mú ríbà yàn báyìí. alaba sọ̀rọ̀ di alahu adu. wọ́n yàrá dùn tó mú rí. ọ̀nà àkàlìkà yìí ọ̀nà ọ̀hìn tó mú rí ẹ̀kọ́ yìí dọ́nìkà yìí wáyé sẹ́lẹ̀ kọ̀nà di islam. na káyọ̀ ń tó ọmọrí yìí ọkà àti ọ̀nyára ume yìí lójú rẹ̀ amẹ̀má tètè onúbòdúnúbọ̀ ọmọ orí rẹ̀ tó lọ́sẹ̀ lónìí rásì ọmọ ẹ̀yẹ wọn nwa o lónìí rẹ̀ àwọn ọmọ sí wọn tó ụgwọ ọba tó tó mòrí nìyí ní wọn máa níbi gègé ní òwò ẹdọ ní ní inú máa níbi gègé náà inú o mòrí ọ̀ jẹ́sì ọ̀ tẹ́lu wọn ni ní òwò ẹdọ ní náà wọ̀rọ̀ ẹ máa ń tàn wọn ní òwò ẹdọ ní náà wọ̀rọ̀. ní al-abbas ọ̀nyàrá dọ̀ ń tó mòrí ọmọ anaka ẹ̀ ń tó mòrí kìsàmúnú ni ilé ọmọ yìí ní ojú wí ina ŋwana hɔ nɔɔ anamɛ kɔ na duntu dɔɔ idjɔ bɛ nyima akɔtɔ don to wori do kay inni kuntu uhaddithuhu wa yuhaddithuni ويلهيني عن البكاء واسمع وجبته حين يسجد تحت العرش دونك مريبا كايا نكاي وماما من بجي انا ولكني بيرو هو كاري او اني مي بيرو كاري او ما هو ان مي بيرو ني كاري انا منوري ركنا سيفيوني دو هو كوكو بيرو ني كاري دو شونا يهو نوري رايكي olero n'ojumu enyi ez'omuzimu wakyo matonto omulinire n'oneyawu epazizani tu a owe? ijo ona kefa dara chido zibi keten ona yewe pazizani odiwuru tana ome na zibi keten matonto omulinire onyala ba mama na eku ekumanyala ka ɛnɛbɔ baako ne ɛwura na muhammad sallallahu alaihi e wa sallam ɛwɔ akɔ baako no ano ntomori ɔlɔlɔ kɔ ɔnkɔ kɔ na agusa báwo ni ni sala abbas dɔka alabas dɔka yi ntomori ɔlɔlɔ kɔ mi kɛnɛ kɔ na ma mo amma ọ̀nà rẹ̀ dé mmadara mọ̀ntó omori yìí oṣù yìí ka kọ̀ọ̀ká kọ̀ọ̀nà wọ̀n kúrò tó omori sallallahu alayhi wa sallam la ilaha illallah ibn abbas abdullahi bin abbas ọmọ akánika yìí halima ọ̀nà kọ̀ọ̀ntó omori yìí rẹ̀ rebo ihu kene oni me jo e irin ho ni rebo ihu son to morika o ki don to morika re sa wa re amaka don to morika ka e Allahu akbar kabira walhamdulillah kathira wa subhanallahi bukratan wa asila ọkọ mi jo e irin ho ni re na ise ho ni don to morika re Allahu akbar kabira o ni wa ba ni ketara e alhamdulilahi kasira afọ akịkọ gama ọ mụrụ ihe na rụrụrụrụrụ usubhanallahi bukrata wa asila ọdịdịdị ọwụ mụrụ ihe na atịberu ya ị na-afụ m onye na anaghị shaima anabọ ọhụgwọ ntụ omori hi ire onye ọnyara olumri ohu olu ntụ omori ohu rebe onye ọnyara aha shaima ɔmɔ akaani kae ɔmɔ no tó wɔn ese yi de halimatu sadia ama kae rɛra ɔniiri eguhi kɔɔmu huhu yɛ ntó wɔn yi inú ntó wɔn yi ɔwɔ de de eguhi ɔmɔ ɔdze yi ɔwɔ de ɔmɔ tuntum wuli ni abdullahi bin abbas radi allah anu ọ̀nàdà bá káyè káyè ìjọ tó mọ̀rí bu òzìrà ehi náà ọ̀nyá máa ṣọ́ jinlẹ̀ ọ̀nyá máa ṣọ́ ní hàn ándọ́nyà ẹtì màdínà ẹnana bí ẹnẹdẹ ní yọnyà náà yàn ṣọ́ dee kɔ rɔri yama naahi umma aiman ɛsin aba nyiri he ne kyii nan anaahi daro taabea yiri he naahi ɔtaabea de yiri zɔ ɔmo hɔ nyara ɔmo me so nto mori yɛ ti madina ìjọ no nto mori bo zira ihe nɔnyi dee yiri zɔ me ɔhɔ nyara ìyẹn no nto ɔnto mori mɛ ni mɛ ba mi hi madina ọtanụgbọ ni ịzọ ọnọdọka ibe na anọ nọ na anọ ọnya n'isi onichi inu ma bọọlụ ọ n'ọta ma ya n'otu omori aka alika ihe ọnụ ntụ omori do ni ihe ihe mere ni ọnụ ya nwe enyi do ni nwe enyi do ni mere enyi aba nyi nye na ya ịzọ n'ọnọ na enwe onye ịzọ n'ọdọ ni mere ọ dị ụmụ ayọn dọba aka alika ihe inu na ɔrihi ɔrihi onyon tó omori ma eze anyi yahudi nini ani bɔbɔ koko nana ye madina ama abiza inu tó omori tsɔrɔ nyana de ebiza de de yon tó na de dị yore de de dị eri dị ka ya anebi anebi na

láti ohun tó máa rẹ̀ bí àṣẹ ìdọ̀kọ́ náà rẹ̀ láti ohun tó rí mèrè o máa dá rẹ̀ ibi ibi bẹ̀rẹ̀ ibi tú ya ọmọ àkùnbẹ́ sí yìí mọ̀ ọ̀bẹ wẹ́rẹ́ kọ̀ ọ̀bẹ láti ohun tó rí mèrè. أطعتك لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إذا أقول فيها تكوى ونعم أقول لا إله إلا الله se paa ọlọ́pàá mẹ oníyà ọmọ ọmọ àwọ̀ apá àkàkà òǹtiri náà bifadlilayi walhamdulilayi allahumma ij'alhu sayyiban mubaraka. امطرنا بفضل الله والحمد لله اللهم اجعله صيبا مباركا امطرنا بفضل الله طيبا مباركا إلهنا أنت المحرك المسكن لكل ما وقع في الوجود من الخيرات والشرور ọtún omori ọsẹ pa ẹka yìí orí yóò máa ní etí ẹtẹ ọyọ inú mẹ ọdún omori yìí náà ní ìdádùá ọmọ bọ ọmọ àtẹjọ ọtúbọ dùá mi ọmọ bọ ọmọ ọbẹrẹ kọ nẹpẹ ẹwà rẹ ẹrú yà kó omori yìí náà.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 وفي حكمك الهم ونقص جميع الأمور وبيدك ومشيئتك تظهر الأكبر والقضاء المقدور وأنت أعلم بأجل نظافنا وذهاب أولنا قوتنا أن تباعوا بنا مما يهل بنا من الشرور وعن اتصالنا بما نريد من القوات من الخيرات أما لا يلاهي ما أقررنا في جميع الأمور وقد وقفنا ببابك والتجنا جمالك ووقفنا على آتابك مستجفنا بك في صرف ما يهل بنا من بالمشرور وما ينزل بنا من الهلاك مما يجري به تعقب الدهور مما لا قدرة لنا تهمل ولا قوة بنا لا طل فضلا من وأنت الغفور الكريم والمجيد الرحيم الذي ما استجاب بك مستجيب سبيل الله حقا ولا توجه إليك مكروه يسلك إذا فرجت ولا ناداك ضرير من أليم بلاء إلى فيت رأيت وهذا مقام المستجيب بك والمرتدي إليك فالحمد لي وتدرجين عليك وقل لي أنا ناصر ودافع يعني كل ما يعبد من المصائب الأعداء ولا تجعل عظم ذنوبي هاجبة لما ينزل من مثلك ولا مانع لما تجب من مثالك وآمن في جميع ذنوبنا بعد سلطانك وفي جميع الله فغفرت من مسكتانك فإنا لفضلك راجون ولك لك معوقنون ولنوالك زايد ولكمال إذك وجلالك متضرعون فلا تجعل أفضل منك الخيبة والهرمان ولا تنمن ذلك ثواب والاستدلال فإنك أكرم ما وصف به السائلون وأوصف إذا من كل ما سمعت بالثانيون فإنه لك المن الأعظم والجناب الأكرم وأنت أعظم الكرامات وأعلى مجدا من أن يتجد لك مستجيب وترضى طيبة أو يستعطف أحد نوالك مقدر إليك ويكون حسبك الإمام لا إله إلا أنت يا عبد يا عبد يا مجيد يا كريم يا واسع يا در يا رحيم كرامة كرام الراحمين اللهم يا إله الولاء كل شيء يا إله الأول والآخرين يا قوي الجبار ويا رب العالمين ولا ترد كبيرين وقمة ظالمين ولا يكون الأمر كما لكل إلى وزن ولا جبار إلى وقضى أمد الأول تميت الآخرين وتلام سرها أخفى وتطمية الظلم لا يبسطها وتومي عين الناظرين ولا يظلم من أتى منه وتبسط كل الذنب من نصاك وتوين هذاك إذا رمولياك وأنا عبدك فمن من كل ذنب الغشوم فاجر وختار وردك كيد في نار يا رب العالمين اللهم أعطيك أبدار الظلمة ولا يبصرون وعامل قلوب فلا يفقهون وعاصمت أزنة ولا يتقون وعاقل وقبل أجل الآن في شوز وصل كياه له نصرانا وانت معنا منهم بهذه الكرة التي رمتنا السماوات ودهاك بالعبدين والصالحة بالعشكة وقبضنا في الأرض يا الله يا غي يا قيوم يا من ليس كمثله شيء والسميع البصير عافنا ونجنا واقض حاجتنا واضالنا بحق المك المكتوب وسرك المكتوب وذلك المعلوم أسبل لنا لذا الذي لا تذكر الرماء ولا تدر الرياح لا تجل الظلم لنا سبيل رب العالمين أنت ترد المطلوب وترد الغشوم وتمنى ما جئت من شئت إمناني ومن أعمالي ونفسي وما ملكت يدي مما غدر معي وأرون ما قضى بينك فإنك دائم لا وهذا وهذا مغتزون وهذا مغتزون يا رب العالمين أبيك يا نور النور ويا نور النور ويا نور مع نور ويا نور فوق نور ويا نور تضع بكل ظلمة وتضع بكل شدة وكل شيطان مريض ويقبل بكل جبار متكبر الله بحق ماذا أفكرني وذلك إياه اجعل كان مرة مدرني في نفسي وأهلي وأولادي تحت قدمي فإنك تم ما شئت ولا قادر غيرك ولا هجم سواك ولا يقبل اسمه ليس قرب يدك ولا يقبل اسمه ليس قرب يدك يا الله العظيم وأعظم اجعلها

يا من له العظمة لم قطعه المتكبرين يا من لا يمد عالم ولا يلد ظالم تدرك الأبصار ولا تدرك الأبصار وأنت العزيز الحكيم ولا يهودك شيء ولا يلزمك جوع شيء إن كل من رمى بجر بما يوقظ عنا ومن كان عليه وعلى جر مرم كريم وارثنا يا سمد يا خير من ربك يا من وفاق النظر وارثنا يا سمد يا خير من ربك يا من وفاق النظر وارثنا يا سمد يا خير من ربك يا من وفاق النظر أمر لك ولا تكن الصراط وصلنا النبينا وضربت نبينا ودلغنا الذين تظن خيرا بك انت الصمد واليك سهلنا واليك توكلنا فلا تردنا خائبنا من يدك ولا تكره ذلك رب العالمين كرم كرم الراهمين انك لرب ذا قدير ربنا لا تكلنا الى احد ولا توجنا الى احد واعطنا كل احد يا من اليه المستند وعلينا المعتمد وهو الواحد الفرد الصمد لا شريك له ولا ولد قل بايدينا من الضلال الرشد ونجنا من كل ذي ونكد يا كريم يا كريم يا كريم اللهم يا ذر الرمح الواسع يا ذا الطلع والزمان والعوال الخاطر لا يعرفك أنت لا يعرفك أنت لا يعرفك عنك شيء أبرك من فجر فمك وقبل من نور سلطانك وأوتنا فرع من نار كريمك أنت بيدك الأمر كله ومن ظالم كل شيء فهبنا ما تقر بأعيننا واطلب النصر غيرك فإنك واسع الكلام كثير الجود حسن الشيم فبذلك واقف والجرك الواسع المعروف الثاني يا كريم يا رئيس يا رب الرايمين إنك لو تزال قدير ولا تجهل جديد من من النصير ربنا ظلمنا أنفسنا وإن لم تكفلنا لما كنا من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعل المتقين إماما ربنا صل لنا عذاب جهنم إن عذابها كان غراما إن ساءت مستقرا مقاما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ọ̀pọ̀ náà mọ̀kùnrin náà mọ̀mìnrin mọ̀mìnrin náà bá dọ̀tún lọ́mùnrin. فطرة وعافية وقوة جسم وقدرة بدن وضربة أضعي وكف رزق وزيادة علم وإيمان ونحن بالصالحين فأرمين وجلاك الكلام بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ربنا أطلق الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا أزواجنا وذريتنا قرة أعين وجعلنا المتقين إيمانا ربنا كن ما أعظم جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرة مقاما اللهم تعطينا المغفر القادر برحمتك يا رب الراحمين برحمتك يا رب الراحمين اللهم كن قبل الموت توبة وعند الموت يجي وعند الموت رحمة وبعد الموت جنة وعريرة ونعيما ملكا كبيرا إنك لما قضى قدير وبالإجاز جديد نعم المؤمن المصير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين التي هدانا إلى صراط مستقيم مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين